Koiki Media bring the world closer eh, e to your doorstep. Ẹ káàárọ̀, ẹ e káàárọ̀, ẹ eh, e káàárọ̀. Ẹ kú lébà ní àǹkí ara ilé, bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media pé ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ má bínú pé ẹ̀rí wa lóko lánàá, ẹ̀ eh, ń ṣe bẹ́ẹ̀ ni. Adé láàárọ̀ láti pé ká bomi lu ọ̀wọ́n ẹ̀fọ́ wa ká wá bu ká wá fomi ká wá wẹ̀tì àwọn ẹ̀fọ́ wa kó lè gbàráyè dàgbà dáadáa èyí ni on the twenty four oṣù kẹta ọdún yìí twenty twenty four Koiki Media bring the work closer to your doorstep ẹ má bá a kálọ. Quick media bring the work closer to your doorstep. Àti eh, yín àti wet bẹ́ẹ̀ kò ní èyí tí páìpù tí a fi ń wet yìí tí ìròyìn tẹ̀ rí tó ń wet yìí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀. So ilẹ̀ ti fẹ́ wet tán náà bẹ́ẹ̀ páìpù lábẹ́ ọ̀gbìn ẹ̀kọ́ ti yẹn ti lọlẹ̀ bẹ́ẹ̀ yẹn ti lọlẹ̀ à dúpẹ́ lọ́wọ́ ẹni tí ẹ darapọ̀ mọ́ wa Koiki Media bring the world closer to your doorstep bóyá tó bá tún da àárọ̀ ọ̀la ẹ tún máa rí wà wò ẹ ṣé gan ni o àkó ìsinmi aláyọ̀ ọjọ́ ìní o nínú ìsinmi ọpẹ́ ẹ̀kú hmm, ìsinmi o kí gbogbo ẹ̀yin wa nínú ẹ̀sìn Islam náà pé ẹ kú àwẹ̀. Koiki Media bring the work closer to your doorstep ó dàbọ̀.